المسيح كنيسة في بوفون فما مريم أكتوري رضا الله وبعد ذلك هذا يكفي أكتوري عن نبي هذا عليه السلام نقوى بذلك الله نبي آدم لا تعرف بيه sọ̀nà ọba wa sọ fún pé kún máa dé èèyàn ìgbàyẹ̀ kú ọ̀ ó sì ń dé èèyàn. ọlọ́ni alḥaqu min rabb gbogbo ń dá ọkọ fún wa nílẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam nígbà nẹ́bí ẹ̀yíṣà nínú àwọn àyà tó síwájú títí débi tá a sọ dé lórí èyí tí ń bọ̀ nípa rẹ̀ àti gbogbo nǹkan ní ìta àti ẹ̀sọ́ nínú àkùrọ̀ náà alhaq òdodo ni o òdodo eléyìí wọ́n á ti bòmí wá bí o ṣe àtọ̀dọ̀ ọlọ́run wà nílá alhaq mi rọ́ọ̀kì òdodo eléyìí jẹ́ tó ti àti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀ فلا تكن من المنكرين أي فلا تكن من الشاكين نفس الجوكا من الجوكا الترمذي ìdílé ọ̀gá sọ fún ìlú gbogbogbò òdodo lọ́sẹ̀ èdè jì nípa àdídé òdodo rẹ̀. ayé yìí alùpùpù ní ìmìnà mẹ́fẹ̀ẹ́ rẹ̀ àríyá عند الله كمثل آدم ọlọ́run fi anabi isa fi wé anabi adam aleyhi masalatu wasalam fífi nǹkan wé nǹkan fífi nǹkan jọ nǹkan ọ̀nbẹ nínú ọ̀nà tí a máa gbà fi àlàyé tí òye fẹ́ni tí òye kó lè bá a yé àti pípa pàá gan ọ̀nà kan pàtàkì ni nínú ọ̀nà tí àwọn olùkọ́ mi lẹ́kọ̀ọ́ tí wọ́n máa lò láti fi mú kí ohun tí wọ́n kọ́ akẹ́kọ̀ọ́ yé akẹ́kọ̀ọ́. ìfi nǹkan jọ nǹkan ó dá lórí wípé ká fi èyí tí ò tí ì yé káfí jọ èyí tó ti yé bí gẹ́gẹ́ bí o ti ṣe ma èyí tó ti yé sí nǹkan bẹ́ẹ̀ náà lèyí tí o ti yé yìí náà rí káfí ohun tó dènà pàdé èyí tí ó dènà lọ́pọlọ wa àti lóye wa káwá fi èyí tí ó súnmọ́ tá ti mọ̀ yẹn kátàrà rẹ̀ dẹni tí ó lóye nímọ̀ nípa ìta àkójínà eléyìí ni wọ́n ń pè ní alùpùpù nínú ọmọ ṣẹ̀ríà ó pè ní ẹtẹ̀síbíyè nínú ọmọ alùbàlàbà ìbí nínú ọmọ ṣẹ̀ríà òun náà ni. القياس الحاق فرع بأصل الحاق فرع لأصل في الحكم لاشتراكهما في العلة كافي إذا في ما إذا جوري كفي قليل ما إذا جوري káwọn atara bẹ́ẹ̀ fún èyí tá a ti màdájọ́ rẹ̀ nídàájọ́ èyí tá a ti màdájọ́ rẹ̀ nítorí pé n tó bí ìdájọ́ nínú èyí tá a ti màdájọ́ rẹ̀ àríwú sábàbí yẹn náà láàrin èyí tá a ti màdájọ́ rẹ̀ nígbà náà kò ní tó kíá. ṣùgbọ́n nínú bàlágà òun náà ni. تشبيه أمر بأمر بأداة تشبيه لاجتماعهما في وجه الشبه كافٍ قوي pẹ̀lú àmì tá a máa يبقى نقول إن مثل عيسى كا كمثل آدم ك أداة التشبيه أو في عيسى أني مشبه آدم وأني مشبه به والكام أداة التشبيه وجه الشبه تمكي آدم في عيسى وجه آدم أن كل واحد منهما خلق من غير أب في أقوقنا مجد الدم لا يبقى إذا تجرى وإلا في النبي عيسى ونية مع النبي آدم فيه النية والنبابة láti rí i pé látara àyà àtànẹ́bì rídá lọ́lọ́run bá ti ṣẹ̀dá tiẹ̀ látàrí ìpẹ́ ńkọ́ lọ́lọ́run ti ṣẹ̀dá àtànẹ́bì ádámù àríkì sẹ́lẹ̀ láti fi wọ́n jọra wọn lágbàbẹ̀. ṣùgbọ́n ńdọ́fà tí wọ́n fi fi wọ́n wéra wọn ní agbọn bí wọ́n ti jọra wọn. torí ẹ̀ ilé ti jẹ́ àlùfẹ́yà ètò wa mọ̀ fẹ̀ṣẹ̀ríà tá a bá fi nǹkan wé ìtàn tá a bá fi kan jọ kan kò túmọ̀ sí pé nǹkan yẹn jọra wọn ní gbogbo ọ̀nà kò túmọ̀ sí pé wọ́n jọra wọn hundred percent ṣùgbọ́n jọra wọn lásán ìdáwà bẹ́ẹ̀ lò pèlè ìlọ́fà ni wọ́n ti máa ń fún nǹkan méjì ní kan náà. irú àwọn àyà báyìí àti irú àwọn àdéhìí tó wá tọ́jọ́ báyìí a ní pè ní kìyà. تأدبا مع الله وتأدبا مع الرسول صلى الله عليه وآله وسلم àní pé ọlọ́run bá mú òfin tọ́jẹ́ fífi nǹkan wé nǹkan ọ̀tá ara rẹ̀ mú dàjọ́ kájà rẹ̀ eléyìí èèyàn ní máa ń tẹ̀. sòṣùgbọ́n àmọ̀ pẹ̀lú àwọn àyà yìí lábẹ́ òfin ṣẹ̀ríà àtàwọn àdìsí tọ́jọ́ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí àdìsí ọ̀rùn àbí ọ̀lá ọ̀hánà káàtì wí wípé ó fẹnu pẹnu pẹ̀lú ìyàwó pẹ̀lú àbá ọwọ́ abáni sọ̀rọ̀ máa lò àlùsẹ́lẹ̀ láti má dájọ́ ọjọ́ sẹlẹ̀ ànábi sọ̀rọ̀ máa lò sẹ́lẹ̀ wọ́n sọ̀rọ̀ pé àwọn ẹ̀yìn tẹ̀lé ó tẹ̀ ọ̀kùn ọ̀fìjà tọkùnrin yóò lò dájọ́ òrì tó bá yẹ pé okùn mi yọ ẹnu pé máa bá rẹ̀ fún ìgbà ọ̀sán fẹ́ ẹnu pẹ̀lú ìyàwó wọn fi lé wọn fi wé irú rẹ̀ pọ̀ nínú àwọn àyà ọ̀pọ̀ náà ọ̀pọ̀ nínú àwọn sínú àgbẹ̀lẹ̀ sọ̀rọ̀ wà àdìgbà sẹ́lẹ̀ bíi ìjẹni tó náà wá tó sọ fún àgbẹ̀lẹ̀ sọ̀rọ̀ wà àdìgbà sẹ́lẹ̀ tó ní ọmọ bíyàwó òbí òun ò rògbò lóbi fún kí ló dé ó nítorí àwọ̀ ìlọ́jọ́ tó wọn ń sọ òróró tí ni kọ́lọ̀ kí ni kọ́lọ̀ máa rí báyìí báyìí ṣé gbogbo ọkọlọ kan náà máa ní kò sí èso ní kọlọ ní ìfẹ́ yàtọ̀ ó ní ọkàn wà sí kọlọ rẹ yàtọ̀ ó ṣe ṣe yè léṣe pé ràkúnmí ó ràkúnmí ìyẹn wọn mú ọrùn kẹ ó ní àwọn ọ̀sẹ̀ méjì torí kó lè jẹ́ kó mú àwọn bàbá ńlá rẹ̀ àbí ìyá ńlá rẹ̀ àná ìṣòro àti sàánù bí wàá burú mu ká pọ́ ọmọ rẹ̀ rí náà àwọn bàbá ńlá àbí ìyá ńlá rẹ̀ ló mú ẹ̀fọn ìwé ara wọn tó gbogbo eléyìí á pè ní dalilu qiyas wa laysa qiyas dalilu qiyas wa laysa qiyas á mọ̀ pé nínú òfin ṣẹlẹ̀ ẹ̀rí fún ẹ̀yin tẹ́ ẹ̀ máa lo qiyas nígbà tí àtẹ́bí ọ̀gá sí láyé má nígbà tí àtẹ́bí ọ̀gá láyé fi ń jẹ́ qiyas ẹ̀rí lẹ́yìn tẹ́ máa lo kìyà tó máa fẹ́ràn bẹ́ẹ̀ ti láyé mọ́ wípé ìtẹ́ ẹ̀rí máa kúrán àti ìtẹ́ máa tó lẹ̀ wọ́n jẹ́ àpèjúwe fún yín láti mọ̀ yìí pé fa'tabiru ya ulil absar ẹ̀yin tẹ́ lóyè torí yẹ pé ẹ̀ máa ń pè máa jọra wọn. tó eléyìí jẹ́ oṣù jẹ́mbẹ̀. ọlọ́run bá ní inna mathala Isa 'inda Allahi ka mathali Adam khalaqahu min turabin thumma qala lahu kun fayakun. àpèjúwe tọ́nà wọn bá ń sọ yìí àpèjúwe Ìsá lọ́dọ̀ ọ̀lọ́ àwọn àpèsọ́wọ́ ọ̀wọ́dọ̀ dẹ́rù ọlọ́ tọ́nà fi àgùránì bíbọ sọ̀rọ̀ kó o wòye sí kọ́ gbọ́kọ̀ gbà kọ́ mú mi òdodo àbí kó o wòye sí kọ́ gbọ́kọ̀ fi sí pàlàbà rẹ̀ kọ́ kọmọtẹ kékeré nítorí pété ọba gbọ́dọ̀ gbà ìjọba wọn bá sọ pé lọ́dọ̀ tòun bó ti ṣe rí nù ẹ dàpọ̀ kí lèyàn fẹ́ fi torí jésù á sọ pé ìjọba sọ pé báyìí lórí kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ fẹ́ ọ̀dà tuntun gbogbo ẹni tó bá kò rí bẹ́ẹ̀ lọ́dọ̀ kò rí ìlú pé gbogbo nǹkan ló sì dá gbogbo nǹkan ó sọ pé bí àpèjúwe lọ́dọ̀ ìwà ọ̀dà bí àpèjúwe nǹkan míì nínú ẹ̀dá wa. tó bó wà ní ìwọ ọkọ ọdẹ ìwọ ọlọ́run tó ọ̀pá tó ti kọ́ lọ́run lóde ọgbọ́n ọ̀gá tó ọ̀pá lóṣù wa sọ pé ọlọ́run ọba tó mọ gbogbo nǹkan tí fúnni lọ́gbọ́n gbá ó fi wá sọ pé tó fi jọra wọn ọ̀jọ́ra wọn sẹ́yìn ọ̀sẹ̀ fẹ́yìn wá jẹ́ bẹ́ẹ̀ ọ̀dà tó kórè lè gbé mi kọ́ lọ́run ọba kọ́mọ́dà wà lórí. ìnà mẹ́tẹ̀lá Ìsá ẹ̀yìndà mọ́wá dájúdájú àpèjúwe ìdánilẹ́bí ìsá lọ́dọ̀ ọ̀lọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ àdá wọ́n dàbí àpèjúwe ànẹ́bí àdá àlùfẹ́lẹ́. tọ́ ó túmọ̀ sí pé àdámù àbùdọ́lọ́ bàìsá àbùdọ́lọ́ ìkẹlẹ́lẹ̀ àdámù ẹ̀rù ọ̀lọ́ àdékọ́ ànẹ́bí ìsá nàkọ́ ẹ̀rù ọ̀lọ́. فآدم مخلوق وليس بخالق وعيسى كذلك مخلوق فلا يمكن أبدا أن يكون خالقا النبي آدم أن آدم كيف نبي سيدا أجل النبي عيسى نقول أن آدم كنت أريد سيدا أجل آدم عليه السلام لا أب له وعيسى عليه السلام لا أب له آدم ní bàbá عيسى náà kò ní bàbá tóun tìbàtì wàá gbà pé ádámù ní bàbá àìní bàbá kò sọ́dọ̀ lọ ajẹ́ pé Ìsá ò ní bàbá àìní bàbá náà gbọ́dọ̀ tó náà di ọlọ́ọ̀ àdámù nígbàgbọ́ àìnígbàgbọ́ ọ̀sọ́dọ̀mọ ọlọ́run àjẹ ìfẹ́ ìgbà nígbàgbọ́ àìnígbàgbọ́ gbọdọ̀ tó náà di ọmọ ọlọ́run. àdámù ada láì jẹ́ ìgbé adágbọ̀ náà bá a ti ti dá àwọn èèyàn yòókù látara bàbá àti màmá ṣùgbọ́n ṣe la dá òun láì sí bàbá láì sí màmá eléyìí ọ̀sọ́ di abala kan ní ìsinjọ́lọ̀ láti wá máa fi mẹ́ta lọ́kàn lọ. àjẹpé bẹ́ẹ̀ náà ni dídáta dáríta rẹ̀ ìṣẹ̀lẹ̀ látàrí obìnrin lásán láì sọ́kùn kọ̀tó náà di abala kan ní ìsinjọ́lọ̀ lọ́rọ́ lọ èyí ṣe tí wọ́n pín tábala lábala. tọ́ ǹjẹ́ tó bá rí báyìí ṣé bá wá sì torí pín. Isa alayhi salam kò ní bàbá lẹ́sẹ̀ ń pè lọ́mọ náà àtẹ̀gbẹ́ ádámà á nǹkan lọ́sọ̀kọ́jọ́ ọmọ ọlọ́ àkọ́kọ́ torí kìkì sí bàbá lásán ló wò kò tún ní kíni kò tún ní mà kí ló dé sẹ́ẹ̀kì lọ́mọ ọlọ́ ẹ̀ṣẹ̀ ńlá lẹ́sẹ̀ tó fi kó túmọ̀ sí pé èèyàn ń pépè èèyàn ń gbọ́ lọ ọlọ́run ní àwọn sẹ́mà wọ́n fẹ́ lè fàyà nítorí ẹ̀ ní làwọn ti fi ń kọrin lójúmọ́ nítorí pé wọ́n sọ pé lọ́ọ́ bí lọ. tó tó bá yẹ káyìí ní bàbá lásán lọ́sọ̀lẹ̀ ìdánmọ́ ọlọ́run àá ànábì ádámà náà kú òun náà ní bàbá kí ló dé tẹkùn wọn lò wọn lò tẹsẹ ẹsẹ tẹsẹ ní ìjọ gba kàtìkè tọ nítorí ti eléyìí báyìí ọlọ́ni ìnà mẹ́tẹ̀lá ìfẹ́ ìdánwò yìí kẹ̀mẹ́tẹ̀lẹ̀ ájà wọ́n ní àyà yìí nítorí pàtó ti sọ̀kalẹ̀ lónìí kó àwọn wọ́pù tó lẹ̀ jọ̀rọ̀ àná àwọn tí wọ́n láti nàìjíríà tí wọ́n wá ń ṣe pàmpà níwájú àlẹ́gbẹ̀ Muhammad sallallahu alayhi wa sallam wọ́n wá ń ṣe pàmpà nípa ànábì Ìsá wọn lọ́lọ́run wọn lọ́mọ ọlọ́run wọn ní mẹ́ta lọ́mọ ọlọ́run tọ́ kí ló dé tó fi jọ́ lọ wọ́n ní torí pé ànábì Ìsá rẹ̀ sẹ́lẹ̀. wọ́n ní oògùn يبرئ الأكمه والأبرص ويحيي الموتى ويخلق من الطين كهيئة الطير فينفخ فيه فيكون طيرا ويخبر عن الغيب gbogbo àwọn eléyìí lọ sọ́dọ̀ lọ wọn ni máa ń ya àwò ìmọ̀ apá máa ń yàwò rẹ̀ yẹ yóò sì fa kẹ́kọ̀ọ́ sí láàdẹ yẹ. àwọn àwo afọ́jú sàn òun wo adẹ́tẹ̀ ó sì ń jí ó ó sì ń fúnni nírò nípa gbèrúgbèrú táwọn èèyàn kó pamọ́ tí wọ́n ti ń kọ́ wọ́n lé lè lọ sọ̀dọ̀ lọ. tọ́ àwọn gbà pé kí gbogbo nǹkan yẹn ṣẹlẹ̀ ní ìdìnnìlá ọ̀dà tó bá dé pé ọlọ́run bá ní ìrísá ọwọ́ nǹkan tẹ́ ẹni ṣe ni àyè ẹ̀kọ́ ni táwa ní wo ẹni tó rí ń bọ́ sàn ẹni tí máa ń rún ta ní òwò sàn tani ẹni tí ó wù ẹni tẹ́tọ̀ ń dùn sàn kò sáà sí ní wọn kàkà lọ lálẹ́ ní tí ń wọ ẹni tí apatẹ́ńtà ń dà láàmú sàn àrùn jẹjẹrẹ tí máa ń sìn ẹ̀dá ní òwò sàn kékeré gbogbo nǹkan tẹ́ ní ti náà nǹkan ṣé nǹkan sọ péré náà lọ́lọ́run tó dá sí kò sí ìròsí ọlọ́run mẹ́rin péré èèyàn ti kéde yìí. so wọ́n ní ìdí tó fi jọ́ lọ́rùn lọ́dọ̀ kí wọn lórí tó fi jọ ọmọ náà wọn ni wọlé lọmọ nǹkan eré ẹbí ẹni tá a bí ní láì sí bàbá eléyìí sọ́dọ̀ ọmọ Ọlọ́run wọn ni watakallama fi salat wa hadha ma lam yahdith li ahadin min bani adam wọn ló ti sọ̀rọ̀ ńgbà kékeré rẹ eléyìí ti ṣẹlẹ̀ sẹ́nìkan rí máa ọmọ ànábì adam tí wọn fáwọn arọ̀fù shay'an wa ghabat anhum ashya'u. nǹkan kan wọn máa ẹgbẹ̀rún kan wọn wọn mọ pẹ̀lú mi náà ti sọ̀rọ̀ wọn ní ìdílé òfin jẹ mẹ́ta lọ́kàn lọ́n wọn nítorí pé kí ni ìtumọ̀ ọ̀rọ̀ náà tó sọ pé kọlẹkọlẹ wọkọbọ yìí náà kulna amarna amawna musorofiha kulna ya na rukuni iná kulẹ̀ ṣe ìnkọ́lẹ̀ kọ́náàbù bí kọ́dà wàkọ̀bọ̀yìnà làbẹ̀lì ìsọ̀ọ́ọ̀ì wọ́n ní gbogbo náà náà náà kìrìsìmọ́ọ̀lì tọ́lọ̀ nǹkan ní sọ̀rọ̀ àbáwọn mẹ́ta. pé àwa ọ̀rọ̀ àpàlà àwa tẹ̀dá àwa àdàlẹ́jọ́ àwa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí àwa ó túmọ̀ sí fún àwọn àwọn owó ni wọ́n ní Allah àti Ìsá àti ya Ìsá láti láti lọ. ẹ̀rí nǹkan ní kéèyàn mú mọ́ ní ti ń ṣe nítorí pé. nísìnyí were lẹ́sẹ̀lú ààyè kásì ẹ̀tọ́ lọ dìnnà àwa èèyàn kan máa sọ fún àwa èèyàn méjì awa máa sọ fún àwa èèyàn púpọ̀ á máa àwa kí ló dé tí àwa ti ní ká tí ò sí èèyàn kan kò sì bẹ́ẹ̀ náà ìwé ẹ̀kọ́ torí pé àwa kí ló ti tẹ̀ wá gbàgbé ẹ̀mí mi máa ń bẹ̀ kẹ́ríkẹ́ ta ló sí. bóòlù àwa ni yóò fi túmọ̀ sáwọn méjì. tàlẹ̀ ń bá wí sáwa ni àbí ta ni èèyàn méjì ní í ṣe sọ̀rọ̀ sáwa lẹ́ ń bá wí ni àbí ta ni ee ẹ̀yin méjèèjì yẹn sáwa àbí ta ni. wọ́n máa wí bàbá wọn wí bẹ́ẹ̀ àbí tó sọ pé sẹ́mi sẹ́mi àbí ta ni ó tún máa náwó sẹ́ni kẹ́kẹ́ sí sẹ́ torí pé tí wọ́n ti méjì àwa ìsàlẹ̀ ń bá wí. èèyàn kan náà ti máa sọ fún àwa náà ẹ̀rọ àwọn ọba àwọn ọba tó ṣe pé wọ́n yàn wọn ni tí wọ́n bá sùn yàn fún yàn àwọn yọ wọn àbí bẹ́ẹ̀ kọ́ ni àwọn ọgbà tí wọ́n gbé sórí oyè tó bá dúkù lórí àga rẹ̀ àwa gbáwa náà lọ ń bá sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ báwọn òun nìkan ní bá yóò sọ pé pé àwa kí ló dé tó fi yẹ ọba láti sọ pé àwa tó ti pọ̀ nǹkan nǹkan náà wọ́n lè torí pé ẹni ńlá àtẹ̀yìn tí wọ́n á jẹ́ pé kò ti jọba lánàá ọ̀dọ̀ba lónìí kò tún ní jọba lọ́la mọ́ tó bá jẹ́ pọ́tọ́ sí lọ́wọ́ ọgbà tí nǹkan ń ṣe ìjọba àsìkò díẹ̀ láti pera rẹ̀ ní àwa báwo wá ni o ti sọ sí tó ṣẹ̀dá sí wa láti pera rẹ̀ ní àwa tóbi wá jẹ pé tọ́lá wọn bá bá sọ pé àwa adẹ́kùnrin di méjì ni sẹ́nu pé sísọ pé àwa tọ́lọ́ ó túmọ̀ sí pé kì í ṣọ̀kan ẹni tó bá sọ pé alábòsí ńlá ni àbí ìsàlábòsí ńlá alábòsí ńlá bàbá gan sọ ma nínú ilé rẹ̀ tí kálukú náà di títí ń kú títí ń pàṣẹ nínú yàrá rẹ̀ àtàwọn ìyàwó rẹ̀ ṣé àwọn kan náà máa fira aláwọ̀ àbí wọn fira aláwọ̀ àwa náà tó ti dé pa àwa bàbá rẹ ọgbọ́rọ̀ sí alẹ́ nínú àbí bẹ́ẹ̀ kọ́ ni ìwọ sí ní bàbá rẹ tó méjì bó wa ló ti rà jẹ́ pé àwa tọ́lọ̀ bá sọ ti túmọ̀ sí méje ti túmọ̀ sí mẹ́ta tí èèbá sábò sí bí ọ̀kan nu nínú kẹfẹ́ rí àwọn nàṣọ́ra tó ń dé lárúbáwá oníbò lẹ ti ń bọ́ àwọn pé àwọn pé mẹ́ta lọ́kàn tẹ́lẹ̀ yìí náà ọlọ́mẹ́ta lẹ́sìn nígbà tó rí rẹ̀ dọ̀tí wọ́n ní bóyá oníṣẹ́gbẹ́ sọ pé bisimilahi rahmani rahim bisimilahi rahmani rahim mélòó ẹ̀rí nǹkan kó sí ẹ̀ mọ́ nǹkan orúkọ ọlọ́run la ọ̀ ní nọ́mbà ọ̀pọ̀ kọjá ndé yẹn mọ nọ́mbà rẹ̀ ọlọ́run nìkan ló mọ nọ́mbà rẹ̀ káwá sọ ọlọ́run lè púpọ̀ òpònú sì mọ̀ pé ńgbà wọn fi òun náà sí bàbá òun lòun ló kọ màmá òun náà tuntun kọ fún un bí bàbá bàbá bá ń bẹ láyé wọn tuntun ló kọ ìyá bàbá àwọn náà tuntun ló kọ ìyá àyà àwọn náà tuntun ló kọ bàbá àyà àwọn náà tuntun ló kọ bàbá náà sì ń pé torí ó kọtà fún ọkọ ti mùsùlùmí ni tó kọ lé wa fún mọ àbí bẹ́ẹ̀ kọ́ ni gbogbo yìí gbogbo kìíní kan ẹ ńgbà tí ẹ̀yà kan ti ń jó kọ́mítì àti òkú àti òkì tọ́sọ́dọ̀ lórí méje lọ́rùn kan ni nítorí rẹ̀ àtàdùdù fil ism la yastalzimu àtàdùdù fil musamma pípọ̀ orúkọ kò pé kẹ́ni tá a fi àwọn orúkọ ń pè kó nu déyàn púpọ̀ eléyìí fi haqqil bashar tó ká tó wá fọ́ lọ́wọ́ bá torí ẹ̀ ó kọ́ pọ̀ kò pé kẹ́ni tá a fi pè ní òní púpọ̀ nítorí délé lẹ́sà ti mọ́nà ẹ̀rọ wọn nù tó gbogbo tẹ̀ jọra wọn wípé èyí tí tó fi jọ lọ èyí tó fi jọ mọ lọ èyí tó fi jẹ mẹ́ta lọkàn lọ kó nìkan yẹn kan sì jẹ nǹkan oríṣi mẹ́ta bá a nígbà kan lọ lọ nígbà mi ọmọ lọ nígbà tó tún yí bí kótó tó tún di mẹ́ta lọkàn lọ sẹ́wọ̀n tó ń kó nǹkan tó túmọ̀ sí ká gba ìrọ̀ ń bẹ̀. tọ́ wọ́n ní ìgbà tí gbogbo wọn ti fanfa sọ́dọ̀ sọ́kótótó kábàkábà wọn. النبي محمد صلى الله عليه وآله وسلم النبي صلى الله عليه وسلم وعطوا في وقبع إسلامه اقبع إسلام وعني قد سبقناك إلى الإسلام قد كنا مسلمين قبلك تبع إسلام عليكم أو مسلمين واتي واتي تيلا أتدمسوا àbí ẹni nǹkan mẹ́rin àìtètè kóòlù ìpele ńkólókò wọ́n ní mùsùlùmí làwọn tó wò sí ẹ̀kọ́ dé láti jẹ́ mùsùlùmí gbogbo anábìnrin kẹ́dẹ́kùtù ìrọ̀lẹ́ pa lẹ́yìn ọ̀pọ̀ àwọn náà ní sọ́mà ọ̀sùn tí làwọn olùgbàgbọ́ òdodo olùgbàgbọ́ fa àwọn yòókù kan olùgbàgbé aláìgbàgbọ́ anábìnrin sọ́mà ọ̀sùn náà ní ìrọ̀lẹ́ pa. يمنعكم من الإسلام ثلاث إنت متى وا تقدنا تؤتي بهم إلى أن كانت سنة قولكم اتخذ الله ولدا تسعتين صح في الله ولا غير الكون صح في أن الله كان النبي صلى الله اللي هو بيتبع سكون في الصلاة تمسكين اللي هو سنة kẹfẹ́rí lélẹ̀. tọ́ eléyìí jẹ́ àkọ́kọ́ sísọ sí ẹ̀sọ́ kọ́ nọ́mbà níbi ìta sọ̀rọ̀ ẹlẹ́kẹ̀ẹ́jì wà á ló kún mọ́ lọ́kìndé jíjẹ tẹ̀ jẹlẹ́dẹ̀ ó túmọ̀ sí ká ìṣẹ̀ mùsùlùmí torí ẹ̀ ìwọ náà ìwọ náà mùsùlùmí náà máa jẹlẹ́dẹ̀ lẹ́ẹ̀kan láàyè ṣé mùsùlùmí nù èsè mùsùlùmí jíjẹ lẹ́dẹ̀ ọkọ̀ dínà ọkọ̀ jẹ́ mùsùlùmí tọ́lá ọlọ́run ṣe lé wọ̀ kí wọ́n á lọ jẹ ẹnìkan ló rí jẹ ìwọ̀n ìjẹ láì tí kò ọ̀rẹ́ ti fi àbẹ̀ ẹ̀dẹ̀ lọ́dọ̀ wọ́n ṣe lẹ́dẹ̀ wọ́n ti dè máa lóyún síbi kan náà wọ́n ti fi ta wọ́n ti ọbẹ̀ ẹlẹ́dẹ̀ lọ́tọ̀ wọ́n ti fi màlúù lọ́tọ̀ àmọ́tá ṣé màlúù lẹ́yìn fẹ́ ni àbí ṣẹlẹ́dẹ̀ ẹgbó kọ́ ẹlẹ́dẹ̀. tó wá ní ẹlẹ́dẹ̀ lọ́sẹ̀ ẹ màlúù ní màlúù wọ́n á mú síbi wọ́n yí ọ́nù omi ọbẹ̀ ẹlẹ́dẹ̀ wọ́n ti bọ́ ọ́nù sí màlúù omi ọbẹ̀ ẹran ẹran ní àbí ìsẹ̀rẹ̀ ẹ̀yẹ ọlọ́ àdé kọ́lọ́ ọ̀sà àlọ́ tó nítorí de eléyìí wọ́n lè ti jẹlẹ́dẹ̀ ẹ̀yìn jẹlẹ́dẹ̀ àwọn olùdílé ọ̀pọ̀lọpọ̀ lọ́wọ́ níjẹ́ kó owó sì ní fi ń jẹ búrẹ́dì gbogbo àwọn ọ̀rẹ́ kò tèmi ló tèmi òsèlè wá àwọn ọlọ́dẹ fún gbẹ́rẹ́ sínú àwọn ọmọ ìgbèrè gbẹ́rẹ́ sílé lé gbogbo ẹ̀ máa dọ̀ ẹ̀ máa dọ̀ ọ̀kùnrin àwọn olùdíjà. ẹlẹ́kẹta wọ̀sùnjù òdòkùn ló sọ ní ibẹ̀ fíforí kalẹ̀ tẹ́ forí kalẹ̀ fún agbèlè wọn forí kalẹ̀ fún àná forí kalẹ̀ fún agbèlè gbogbo ilé ìyọ̀sọ̀ yẹn ẹ̀dínwó ọ̀dà ẹlẹ́dìgbà ìsìlámù tí a ti ká wò tó bí a ìrọ̀rùn náà tó a pèlè tó. tán wọn á ní ọ̀dà torí ọ̀rọ̀ ló fi ẹ̀fẹ́ yí wa wọn ní torí pa pé ìta lọ́mọ lọ́wọ́ ọ̀kan náà ní tó pa àti ti mùsùlùmí nù. bàbá ní abu ìta wọ́n fún wa sáré bàbá ìta afẹ́nu àlọ́dọ̀ nígbà ní bàbá rẹ̀ ọmọ ewu àkọ́mọ́ ní bàbá fa àrùn bẹ́ẹ̀ anabi sallallahu alaihi wasallam ọdakẹ ọlọmọ sọ ayé ìkàlẹ. إن مثل عيسى عند الله كمثل آدم alápèjúwe ìfẹ́ tẹ̀m̀béèrè bàbá rẹ̀ lọ́dọ̀ ọlọ́run lọ́dà bí àpèjúwe ádámà ní èso nìkan ní òní bàbá ádámà ní òní bàbá kílẹ̀ sọ́kọ́ ádámà tó náà jábọ̀ lọ́dọ̀ tí wọ́n fẹ́ sọ pé ah màtí òní bàbá ní sùtá agbọ́dọ̀ ọ̀rọ̀ ẹnìkan tá a lọ mọ́ tí wọ́n yẹ kọjọ́ ọmọ ọlọ́ọ̀ni ẹ̀ ádámà wa ń kọ́ ọlọ́run lápẹ̀jú ẹ̀ Ìsá alayhi salam bí àpẹjú ádámà alayhi salam. tí àìní bàbá bàbá ńlá wọ ọba sọdọmọ ọlọ́run bò láìní bàbá ànábì Ìsá yóò ti tètè sọdọmọ ọlọ́run. خلقه من تراب ثم قال له كن فيكون ولم تبقى الله أن نبي آدم عليه السلام من تراب لا نسبه ثم قال له كن فيكون لا إله إلا الله هذا نقول بآدم دينا وسجينا kọlọkọọbù mi tòrọ ẹ máa fi ètò ìpè gangangangangan náà lọ́nà tó dáadáa ìpè yẹn ọlọ́ọ̀ sọ̀dà àmọ́ yẹn ọlọ́ọ̀ wá sọ ti tó dàbí ẹ̀yìn wá sí pé àmọ́ tó dé bá ti àti sọ́nà tó wá lé atara awo rẹ lọlọ ti dáná bi adam tó rẹ lọ sí dókítà ṣe sáà nípa ti pọ̀ dára gbẹ rẹ fún ọmọ kó gbà bí mú ìpèkìlì lé ìfúnná fẹ́ kílé ìfẹ́ what is the what is the use of this abẹ́rẹ́ ti ká mẹ́rọ láì mọ̀ fún bọ̀ wá mọ̀ pé ọ̀gá mi ọ̀gá lọ̀kọ́ lọ́mọ ọ̀gá tó dé pé torí tiẹ̀ ní òfin olórí ikú láéláé lọ́kọ́ lọ́mọ kọlẹ́kọ́hù mi sọ̀rọ̀ mi ó fojú digi tẹ́ẹ̀rì ọwọ́ àgbò lójú. tó nígbà náà nàbẹ̀rẹ̀ yìí sá àlejò sẹ́lẹ̀ ẹ̀rí kó náà ìṣèké lásán látara ìyá rẹ̀ lẹ́ẹ̀kan náà ẹ̀rí pé ẹ̀dá rẹ̀ láti fi kan síbi kan síbi kan síbi kan láti bá kan ọ́ síbi kan ọ́ síbi kan ọ́ síbi kan ẹ̀ lọ́gbẹ́ náà nígbà tí wà lórí gbọ́lọ́gbọ́lọ́ ẹ̀tún padà di ẹ̀jẹ̀ dídì ẹ̀tún padà di bá ṣe ẹran bá ṣe ẹran tuntun sí ewúrẹ́ fún yọ lárẹ̀ ọ̀pá yọ ìfún yọ orí yọ ẹ̀tẹ́ yọ ọ̀run yọ ọwọ́ adéyàn ọlọ́run arán mọ̀lẹ́kà mọ̀lẹ́kà lọ́wọ́ kí wọ́n ti kọ́ àdìsí wa sílẹ̀ kí wọ́n kọ́ ọjọ́ sáàpù sílẹ̀ kí wọ́n kọ́ sẹ́tàgbélé ayé kí wọ́n kọ́ sílẹ̀ olórí ìbúlé yẹn àbólórí rẹ̀ wọ́n ti kọ́ sílẹ̀ nìyàwó. ṣùgbọ́n náà lọ́nà ti dá ànábì Ìsá alayhi salam tó ọlọ́run tó ń látara obìnrin ọlọ́run wa ni kún fàyà kún ó sì yàn bí obìnrin obìnrin ó sì dáadáa látara ni kún fàyà tó dẹ̀ tẹ́ bá wà wò bọ̀rọ̀ náà tó ní ọ̀làkọ́kọ́ mi tó rọrùn tó mọ̀ kọ́ àlọ́ òkun kún kún fìlẹ̀ àpò fìlẹ̀ àpò ọlọ́mpa ádámà ọ̀pá láti fún àmà tó fi dá ádámà kókó di ádámà kó sì di ádámà fàyà kúùnù fàyà kúùnù fìlẹ̀ mọ̀bọ́rẹ̀. ọlọ́run pa àmà láti ẹ̀kọ́ bíi ádámà kúrò ó sì ó sì ń di ádámà àbí bàkánà lọ́ba di ádámà fàkánà wọ̀fíìlì mọ̀bọ́ọ̀rẹ́ yunẹ́sẹ̀lù mẹ́sílẹ̀sẹ̀lù mọ̀ọ́bí ìdá rúlẹ̀ wọ́n ní fíìlì mọ̀bọ́ọ̀rẹ́ iṣẹ́ tó ń kọ̀ntínú àmọ́ ń pè sípò pàṣẹ nígbà tó túmọ̀ bare bá ti yé wa. ثم قال له كن فيكون ọlọ́run ti sọ pé kún fẹ̀yẹ̀ fún ọ ó fi ṣe àpèjúwe fún wa ká lè bá a mọ̀ ipe àti òun ló ti wájú kádàmù tó wa máa jẹ èèyàn. eléyìí ìgbàtà nàbí ọ̀sán lọ́wọ́ àwọn àdìgbò àdìgbò tẹ́lẹ̀ tí ọlọ́run ti wá sọ àyà yìí kalẹ̀ àdìrí tú wọn ò máa dáhùn òbí ma. àdìgbò ọ̀sán lọ́wọ́ àdìgbò àdìgbò tẹ́lẹ̀ wọn ní ní ìsìn o ètò asẹ́kù òun náà ni pé a ṣe pé gbogbo àyà yìí lọ ń lọ títí di àyà táwa ká yìí ọlọ́run ní fẹ́mi ní ha jẹ́kẹ́ fi ìmọ̀ bẹ̀rẹ̀ máa jẹ́ akẹ́mi náà láàyè ìfọ́kúlù. فقل تعالوا ندعو أبناءنا أنا وأبناءكم ونساءنا ونساءكم وأنفسنا وأنفسكم ثم نبتهل فنجعل لعنة الله على الكاذبين lẹ́yìn tá a ti sọ ayà ìkàlẹ̀ tá a ti sọ fún wa ìdáhùn ìbéèrè tí wọ́n ṣe pé táwa ni bàbá ádámà ọlọ́ni ìdáhùn rẹ̀ ni pé àpèjúwe ádámà lọ́dọ̀ àwọn ọlọ́ àpèjú ta ni bàbá Ìsá àwọn adáhùn lọ́rùn pé àpèjúwe Ìsá àrẹ́ ìgbésẹ̀lá lọ́dọ̀ àwọn ọlọ́run ọ̀dà gẹ́gẹ́ àpèjúwe ádámà tó ti kọ́ lọ́nà dáná sáré ìfẹ́ òun náà ní bàbá kó ń sọ ẹ̀kún ọlọ́run bẹ́ẹ̀ náà ní ẹ̀ẹ́sà kò ní bàbá ada látara obìnrin di ẹ̀ẹ́sà tọ́lọ̀ ń pa aláṣẹ náà lọ sọ di ẹ̀ẹ́sà torí délé ní ẹ̀sọ́ ọmọ náà eléyìí ló lè jẹ́ ọmọ náà ọlọ́run á ní alḥọ́kùnmí rọ̀bìkà pẹ̀lú ẹ̀dọ́kùnmí ẹlòmọ́tẹ́rì òdodo òdì látọ̀dọ̀ náà mẹ́jọ kan nínú ẹni tó ti pé ọ̀rọ̀ sí méjì àtẹ̀lẹ́sọ̀rọ̀ wà àti ìlànà kò jẹ́ sí méjì kò jẹ́ sí tàbí ṣùgbọ́n lórí sọ̀rọ̀ sọ̀rọ̀ ṣùgbọ́n eléyìí jẹ́ àlàyé fáwọn àjọ rẹ̀ àwọn àjọ rẹ̀ torí ẹni tó ná ọ̀nà wa wò pé hmm, ọlọ́mọlọ́ àwọn òrìlà wọ́n mùsùlùmí ọ̀gbọ́dọ̀ tó kàn ní ẹjọ́ tó ìlẹ́jọ́ rẹ̀ ẹrú ọlọ́ọ̀ yìí sọ́nà ọlọ́ọ̀ kò bí ma ẹnìkan ò sì bí ẹrú ọlọ́ọ̀ yìí ṣe fún kan nínú táǹkì lọ́lọ́ kọ́lọ́ kò sí pín sí méjì sí mẹ́ta. Qul huwa Allahu ahad nígbà táwọn kẹfẹ́rẹ́ mẹ́ta náà wò tuntun wọn ní torí ìwọ Muhammad à ń fẹ́ kó yí ọ gbogbo kálukú wa lọ mọ bàbá rẹ ó sì mọ bàbá bàbá rẹ a sì mọ lùdà sí wa ọlọ́run tó ní ká máa tẹ aláwọ̀ yìí ká bàbá tẹ àwọn táwọn mẹlẹ́bí rẹ júwe rẹ fún wa lọ́lọ́ fi sọ kul huwa Allahu ahad kalẹ̀ sọ fún ọ pé ọlọ́run ọba tí mo ní kẹ́ ẹ máa ṣe ọ̀kan ṣoṣo ni Allahu samad olùlọ́ba dáàbò ní ọ̀kan olùlọ́ba tí gbọ́ gbogbo bùkátà olùlọ́ba tí gbogbo nǹkan bùkátà tí bùkátà nìkan lam yalid òbí ma ọ wa lam yulad ẹnìkan òbí bí ọlọ́run bá wa sọ̀rọ̀ ẹ̀rọ kíkọ̀ gbádùn àkọ́ gbádùn làṣẹ kọ̀ kíkọ̀ gbádùn. wọn á ní ẹni tó ìlà gbádùn ẹ̀kọ́ lọ sọ sí fìkéjì gbogbo ààrẹ lọ sí ju ọ̀ràn àlùkùránì ni ó wò sàn. tó nítorí di eléyìí báyìí wọn lè ní ẹkùn lẹ́hù gbogbo wọn àhà kò sì sí nǹkan kan tá a lè fi ti àtijọ́ ọlọ́mọ bá wọn. kọ̀lá lápìjọ kọ̀lá lápìwé kò sì sí ń tọ́ eléyìí òdodo ni lásòdò ọlọ́run ọba rẹ̀ lọ́jọ́ kan ní ẹjọ́ ìrìnàjò ilé ọlọ́run ọba ní. sẹ́ni kan bá tún sẹ́kù tuntun bọ́ ṣe fàǹfà lẹ́yìn gbogbo àlàyé tá a wá ti ṣe lẹ́yìn ẹ̀rí sáyì pẹ̀lú ọlọ́run fẹ́ ṣá ti tẹ̀dá rẹ̀ ní wọ́n ti ṣe bí ní bí ààrẹ bí gbogbo kankan ẹnìkan tó wá ní ah títí lọ́la o ọlọ́run làwọn ọmọ pé ń dà wọ́n o ọmọ ọlọ́run sì o mẹ́ta lọ́kàn ọlọ́run ní o kòkòrò tọ́kùlù ṣàárẹ̀ o wá sọ المباهلة بغنان المبالغة في الدعاء في اللعن وغير اللعن المبالغة في الدعاء باللعن وغير اللعن كلمات واتسنشتي إن ولكن مباهلة كما سادوا كل كل ولن جودة كاتسادوا كل عبادة كفكرة

gbogbo ọ̀nà kan wà tọ́já ẹ̀já pàdé stadium àti wí ti pẹ́ àti wí ní ojú ọjọ́ ọ̀nà sọ fún wa náà rí Islam máa dà pọ̀ sẹ́ni tí ọba dájú èèyàn máa tinú sí níjọba dájú kẹ́ni tinú tọ̀ àmọ́ o ibi tí wọn náà fi mọ̀ àbọ̀yọ̀ ní ìmánì bò ní ìmánì nítorí ọ̀nà kan bí o ṣe ṣé wọ́n lè ṣe wọn ní nísìnyí wọn kọ ọmọ wa jáde gbogbo ọmọ wa kò sí kọkọ sàṣẹyìn gbogbo nígbà yìí àwọn ìyàwó wa ẹtọ àwa náà ẹtọ àwọn náà kọ́ wa kọ ọmọ wa wọn kó àwọn ìyàwó wọn jáde káwọn náà jáde fún mi nàbẹ̀tẹ́ múra sádùá. فنجعل لعنة الله على الكاذبين kọ́ aké ike ìkún ọlọ́run kọ́ máa pòkù lọ́nu wa tọ́ba ti fi àwọn tá a pé ẹ̀yíṣà lẹ́wọ̀ ọlọ́run ẹ̀dá ọlọ́run tani kì í sọlọ tani kì í sọmọ ọlọ́run tani kì í ṣe mẹ́ta lọ́kàn ọlọ́run làbá ń purọ́ kọ́lọ́run gégùn fún wa. sẹ́yìn ó lè sọ tọkàntọkàn tọkàn yìí balẹ̀ نعم تحقيقا أو تعليقا تحقيقا الدال طب هذه جماعة هنا توقي ريدا توقي لولو توقي جيسو لولو توقي جيسو لما لولو توقي جيسو ميتا لوكو لولو توقي فان لوكو رو كيكو لولو وما باو níbi nǹkan ńlá mi so anabi sọlá àdìsílẹ nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ anabi fa hasan àti hussein ọmọ ọmọ wọn fatima ọmọ anabi sọlá àdìsílẹ náà tẹ̀lé wọn àwọn tẹsẹ kù láàyè wọn tẹ̀lé wọn ali òun náà tẹ̀lé wọn anabi náà yọjú sọlá àdìsílẹ anabi ìtẹnifẹ fẹ lọ sí àwọn abẹ́lé ìjọba já sí wàhálà àwọn ọ̀la torí pé islam dáwọn ti dájú mo ga jùlọ dọ̀lọ́. àníbi wá sọ fún Hasan àti Hussein bí tí mo bá ti ń ṣàdúrà tí mo ń ṣépè ẹ̀yẹ máa ṣe àmì. nǹkan ìmọ̀ pé tí àwọn náà máa ti ń ṣépè tó bá kọ́ àwọn olùkú lọ́kọ́lọ́ gégùn fáwọn gbogbo àwọn ọmọ náà máa ti àmì àmì àmì tó káwá wò ó. tó gbàdá náà bí ní ìjọkànnù nísìnyí ẹ ti béèrè sani bàbá Ìsá ọlọ́run ti dáhùn látòkè àwọn sọ́mọ́ gbígbà pẹ̀júwe rẹ̀ ọ̀dà bíi ta ádámù àìní bàbá ádámù kọ́sọ́dọ̀ ọmọ ọlọ́run kọ́sọ́dọ̀ lọ bóni ti rí sọ́dọ̀ wá sọ́dọ̀ lọ bóni ti sọ́dọ̀ ọmọ lọ. ntọ́kànnì sì ni pé káwá sẹ́pẹ̀ kàmúra sábà àti ṣe ìpè ọ̀wà wọ̀ rẹ̀ ìpè ìpè ọlọ́run ọmọ àgbókòrò ọ̀nà wa pé ẹ̀rọ àpẹẹrẹ àforíkorí káfíńkànlé àmàbọ̀rọ̀ àwọn mẹ́ta nù wọn wọn làwọn lọ gbárí jù wọn foríkorí wọn fi kàn lókun pé wọ́ ẹ̀ ǹjẹ́ màá mú ọ̀dùnú káàkiri ó fi hàn kó jùlọ ọlọ́run àmàbí láàrin sọ tẹ ẹ bá fi lè ṣe pé pẹ́ẹ́rẹ́ iná ṣẹ̀yọ̀ iná lè yọ gba ojúdo omi tá a gbà padà lé tòtí pé iná jẹ wá ẹnìkan ìgbà nẹ́bí ọlọ́run dẹ́rù ẹ̀ wò ẹjẹ́ àti ń kẹ́ ẹ bẹ́ẹ̀ pé a sórí ọ̀rọ̀ tó sọ fún wa á lọ rò ó tó ìjọba jábọ̀ wọn máa kí lọ́ọ́ fẹ́ ká máa ṣe fún ọ ká fi sórí bẹ́ẹ̀ ká tù lẹ̀ tọ́. Ànábì sallallahu alaihi wa sallam nígbà wọn dé wọn ní oṣù orí tiẹ̀ pé wọn àmì àmì sì lọ́lẹ̀. ẹ mọ̀ pé tó bá pẹ́ tí wọ́n ṣe dá wọn lójú gbogbo wa náà àti sẹ́lọ́lá lọ́la ká lọ stadium. wàlọ́ àtìgbà tó ń jẹ́ mùsùlùmí tó sí bẹ́ẹ̀ náà lápàdé bẹ́ẹ̀ ẹnì kan ní gbẹ́yìn náà ọmọ wa ẹnì kan ní gbẹ́yìn náà ọmọ ìyàwó wa àwọn náà ti jáde péye tó mọ̀nà tẹ́lẹ̀. فنجعل لعنة الله على الكاذبين báwa lò kúrọ bẹ́ẹ̀ lò kúrọ ní kí ìsìn ọlọ́run tó kúrọ lọ wa wàlá ìjọba ti fi rọrùn òní ni kó tó dọ̀là pápá yìí sẹ́kì ìsìlámù á ọ̀dà àpọ̀ wàlá ọ̀dà àpọ̀ kí ni tó fi gbà lódodo kò sí tó kù ẹ máa fẹ́ni tí gun ọlọ́run bá bá ó gbé débẹ̀ láti ayé mi lọ́rùn kí n gbẹ bẹ̀ tó gbé dàgbé ara ẹni tó bá mọ̀ pé dáhùn sọ tó ń pe jésù lọ́nà tó ń pe jésù lọ́mọ náà tó ń pe jésù mẹ́ta lọ́kàn náà ẹni tó bá mọ̀ kórè òdodo làwọn wà ọlọ́run ní kí wọ́n jọ wà á kó pẹ̀lú ẹ̀yin mùsùlùmí kẹ́ ẹ pàdé lóde gbangba kẹ́ ẹ wá jọ sípè kókù rọ́nu yín kọ́nà ó gé kùkù bẹ́yìn tẹ́ ẹ pè lẹ́rú lẹ bá ń sòdodo ni bẹ́ẹ̀ yìí sẹ́ pé kì í sọmọ ọlọ́run lẹ bá ń sòdodo bẹ́ẹ̀ yìí sẹ́ ní kì í ṣe mẹ́ta lọ́kàn ọlọ́run lẹ bá ń sòdodo bẹ́ẹ̀ yìí sẹ́ ní kì í sọ ọlọ́run lẹ bá ń sòdodo àbáwọn tí wọ́n pè lọ́lọ́ àbáwọn tí wọ́n pè lọ́mọ ọlọ́run àbáwọn tí wọ́n pè mẹ́ta lọ́kàn ọlọ́run ègún ọlọ́run kọ́ máa kókù rọ̀. fún sàn tòfin alẹ́ tútù ọmọ àti abàdàn àpò ìlọ̀kọ̀ inú tún sẹ́kù lẹ́yìn òdodo tí ìbá ta tòró dùdọ́ wà lábẹ́ ẹ̀rọ ọ̀dọ̀ ìyọ́gà wọn kátó pọ̀ wọn lẹ́yìn wàláhì tí yọ̀ọ́ bá tẹ̀ gba ìsìlámù bọ̀ ilé ìdí tó yàn ibi tí ẹran wà láyà ìsìlámù kọ̀ fọwọ́ gbà kí ebi tí egun wà ẹ jáde ẹ jáde gbogbo bí sẹ́wà lọ́la ní lọ àbẹ́yìn ọ̀nà ọ̀la kájáde ká gbogbo kò sọ̀rọ̀ kan tó pọ̀ jù gbogbo gbogbo ìgbésẹ̀ bá mẹ́ kó wa àwọn ò lépè púpọ̀ ju wípé òkúrọ́ nù wa ọlọ́kọ́ gé funfun gbogbo mùsùlùmí ti ṣe àmì tọ́wá ojú ọ̀sẹ̀ ẹ̀yìn pín bẹ́ẹ̀ kàlùkù àwọn náà mọ̀ ọ́n mọ̀ ọ́n mọ̀ dòdò wọ́n kàn jẹ́ pé tọ́ tọ́ ẹ̀ṣẹ̀ tí ọba ṣègbè kò ní sáláìrìn kì í rin orí ibú kọlọ má sàá lé lórí ibu nígbà tó tó kánú tó bá tó wọn ní fẹ́ rí ọ̀rọ̀ kíkà lọ sí pé ẹ̀ẹ́dàkùn ẹ̀ fàkù báyìí ẹ tún fi nǹkan mìíràn sí wa tẹ̀sẹ̀ ká ṣe yàtọ̀ sí tẹ̀pẹ̀ lẹ́nu pé òdodo ó ti hàn ẹ̀dàkùn ti ní gbà wọn lẹ́rù lẹ́tẹ̀dídánilọ́gbọ̀n ahọ́rọ́sán náà ti àlẹ́ àyà àtẹ̀yìn. ọlọ́run sọ fún àdébùsọ lọ́wọ́ àti náà pẹ̀lú ìwúra ó báwọn ni wọ́n sojú kòkòrò jù láti tẹ̀ wọ́n fẹ́ kú wọ́n fẹ́ kú ọ̀la pé ẹ ẹ̀ta bá lọ́wọ́ ẹ máa ń kú sí àwọn òkú náà ẹ wá wò à ń bọ̀ ló fà ọkọ ọmọ jáde ẹ tún kó jáde lẹ́yìn náà ẹ̀yìn ọlọ́run bá wa àwọn àbí anabi sọlọ wa àdìsọ náà ní ẹlọpàá yàtọ̀ sí kò dínà sí nǹkan míì wà tó lè dípò rẹ̀ ẹnìké nìkan ti dá àgbà rẹ̀ tòlùkọ́ àwọn múra wá wọ́n pè wọ́n fẹ́ fẹ́ fà àwọn wa wá pé àwa dálẹ́ sí ìwọ wọn tó ẹsẹ̀ kan tún wà sẹ́wọ̀n fún àkọ́kọ́ wọn ti kọ́kọ́ fìdí rẹ̀ ní báyìí nísìn àbẹ̀sẹ̀kù ẹ̀mú nǹkan mi wà bákan mẹ́ta wà ní. الإسلام أو الجزية أو الحرب ẹ mú kanu mẹ́ta ní ìsìnkú gba islam ẹsìn mọ pẹ̀lú ìsìnkú fa nígbà tí ẹsìn ìsìnkú ẹgbà islam asìlẹ mú dẹsílẹm ẹgbà islam ẹgbẹgbẹ àlàáfíà ẹbọ lọ́wọ́ wàhálà ẹ ẹ lè gba islam alijizia ẹ máa san owó orí tí kékeré máa san fún ìjọba islam ẹ ní san ìgbà náà lọ́wọ́ san alhaq ogun ẹ jíjẹ àdìsí máa ń tẹ̀lé nínú kọ́ gba islam sábà pé kèfèrí sábà kọ̀ láti gba islam á sọ pé kọ́ kí ni jizia kò tó san jizia ah istaʿīnū billāhi ʿalā qitālihim islam gbogbo gbà ìrántí ọlọ́run kì í gbẹ̀yìn anabi sọlá ọsọlá ni ẹ wá wá sílẹyìn lọ́dọ̀ ọlọ́run láti bá wọn jà so muqatiluhum hatta la takuna fitnatun wa yakuna ad-dinu lillah ọlọ́run yẹn máa bá wọn jà títí tí fìtínà òfin ní sí lókè pẹ̀lú tí gbogbo ẹ̀sùn fìdí sọlọ tọ nígbà tí gbọ́ bẹ́ẹ̀ tọ ẹẹ àgbà tó wọ orí o. amẹ́sìlám ọgbà tó wọ orí tó báyìí kí ni wọ́n ṣe tí wọ́n gbà fún àwọn ọmọ àwọn orí ìjà àwọn ọ̀bá ìsìlám òṣùgbà àná alhamdulilayi lónìí kọ́ gbogbo wọn ti di mùsùlùmí tìrìkà nàbì sọlọ lọ àlọ sílẹ ẹnu ọ̀rọ̀ kan sọ gbèlà ẹkùn nàìjíríà jẹbi ọtí làárọ ìyẹ ti dì náà kò gbọ́dọ̀ fẹsẹ̀ méjì ní eré gúúsù lábáwá gbogbo ibi táwọn pè ní arab peninsula kò gbọ́dọ̀ sí ẹsẹ̀ méjì rẹ islam náà bẹ́ẹ̀ náà ló sì rí lónìí nítorí wàá tó kólọ̀ nǹkan ìgbà fún pọ́ọ̀lù kan ó gbà fọlọ́. subhanallah tó báyìí ìlà àwọn ẹni tá a wí yẹra wọn làwọn ò ní í sépè wọn sì láwọn ọgbà islam àmàwọn ọmọ sanwó orí sẹ́wọ̀n kí sanwó orí náà gan gbígba òdodo náà ẹ̀bí òye wọ́n sọ pé wọ́n lẹ́sìn àwọn náà lẹ́sìn kó lọ́sọ̀ àmọ́ sanwó kẹ́lẹ́ kan má sanwó orí hàn òwò tó mẹ́sì kí hàtà yóò fẹ́ lè dé ìyẹ̀tà àníyẹ́dín wọ́n sọ̀rọ̀ níbi àwọn ọkùnrin àwọn tí wọn wà ní wọn sọ fún ẹnìkúlọ àdùsọlọ gbé àmà sàdídíà àwọn fẹkù ẹnìkan pẹ̀lú wa tó tẹ̀lé wa ẹni tá à ń fẹkọ tẹ̀lé wa à ń fẹkọ jẹ nìkan kàtà tó ti fi yọ ọmọ ẹsẹ láàrin wa lórí àwọn kẹta máa ń ṣe pàǹpà lé lórí rọmọ àgbọrọ yẹn lọ ọkọ àná. ولما أحببت الإمارة قبل ذلك حبي إياه èmi fẹ́ tí mo fi mí sípò kan láyé bí mo fẹ́ nífẹ̀ẹ́ tí kánà bí o jẹ́ pé mi ní ọ̀nà ẹ̀jọ̀ náà báwo ni èyí wọ́n gbà. tó báyìí àtẹ́lẹ̀ Muhammad sọ̀rọ̀ àlùbà àtẹ́lẹ̀ ọ̀sọ̀gbọ̀n kọ́ da bó bá di lọ́la ẹ̀ padà wá ó máa wá nígbà tó di lọ́la. النبي صلى الله عليه وسلم وهو يعني وهو وهو كل ما وان وان صار هو كان يقول لعلم انا من ابو عبيد قال ẹni tí ọwọ́ àìsàn wọn lọ ẹni àbú ọbẹ̀dà kọ Amir ibn al-Jarrah aminu hadhihi al-umma ó lẹ́nu fọkàtà fún jọ Ànábì Muhammad sallallahu alaihi wa sallam. ànábì bá fà á lẹ fún wọn kí kọlọ kọ máa tẹ̀lé wọn lọ so òní wọn fà ká kó kọ tẹ̀lé wọn gbogbo wọn padà gba islam alhamdulilayi alḥaqqu min rabbi ẹ àkọ́kọ́ náà ẹ nígbà tí Ọlọ́run dá látàrí pé ẹ wọn á kọ fún ìgbà yẹn kókó bí ádámù ọkùnrin bí ádámù kọ́nù ẹ̀yọ̀. لين إذا قضى أمرا وتزواجك إنما يقول له wọn fẹ́ gbogbo gbàtọ́ náà bá bá gbé ìwà tètè kankan bá dájọ́ pé kankan ṣẹlẹ̀ lọ́kọ̀ àkọọ́lẹ̀ lọ́kọ̀ sọ pé kọ́ ṣẹlẹ̀ tó ti máa ṣẹ náà ǹjẹ́ nìkan tó wà tó náà ní agbára gbogbo yẹn ti kún àbá kún bàbá kún tọ́wọ́ àyàmídé ọ̀rọ̀ jẹ́ bàbá yìí kún wọ́n fi kún à kò sí ẹni tó dé bí àgbọ̀lọ̀ kò sẹ́ni tó ní ìròyìn yẹn kí sọ pé kí nǹkan orí bákan ó sì rí bẹ́ẹ̀ kò sí fún kankan ọlọ́run bá wọn tó dà wọ́n. kàn nù nàìjíríà ti ká àwọn ìdájọ́ àti wọlọ́run wọlá ká kò sí ká fẹ́ fún wa wọlá nù kò sí káàf lásán ní ìtumọ̀ nùnù lásán kò ní ìtumọ̀. Ìrẹ́ àti sọ alìfúlámi alìfúlámi rọ̀ yẹ́sí ẹ̀hámi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ kọ́ wá ha gbogbo òní tìmọ̀ lọ́dọ̀ tó àdúrà mọ̀ ara fi kọ̀ọ̀kan òní tìmọ̀. torí de ilé ìgbà yìí kọ́ máa fi ọlọ́run kó ní pàbó káàpù kó ṣe ń kaba ìfúnni nóòlù kó ṣe ń kaba àwọ̀ àwọ̀ kọ̀tọ̀ kó ṣe ń sọ pé ọlọ́run kó ní kó ṣe ń kaba ìwé fún báwò. ọlọ́run ìwọ ló bá tó ṣe pé tó ń bá tẹ kí nǹkan kan ṣẹ òsì tó sọ fún nǹkan náà ìdíkọ́ ṣẹ ó ti ṣẹ lọ ọlọ́run kan bí ọ pẹ̀lú agbára rẹ̀ tó fi tún nǹkan fẹ́ kó mi fẹ́ sí nǹkan báyìí pẹ̀lú ìlọ sọgbà pẹ̀lú tọ̀hí yẹn kọ́ fẹ́ lọ pẹ̀lú ìròyìn rẹ̀ ìwádìí tó wọlé akún tọ nítorí délé wọn alẹ́ nìkan bàbá aláwùjẹ sẹ́wọ̀n pé lẹ́yìn kúkúrú ni àbí èdè kúkúrú kúfúrú ni wọ́n lọ ìtura òní ọmọ tó hì bàbá aláwọ̀ ìgbé tani wíkọ̀ tẹ ọ̀lọ́ tó ń bá jẹ́ bàbá aláwọ̀ ìgbé ó wí fún ìfun rẹ̀ tó kọ̀ gbọ́dọ̀ pòdúsì gbẹ́mà tó yé wa torí pé àmọ́ lọ yàgbẹ́ nǹkan wàhálà ni àmọ́ lórí pápá ìdójúmọ́ wàhálà ni àbí èsì wàhálà tó tọ́ orí ara rẹ̀ ló fẹ́ kó ti tẹ sáyẹ́mẹ̀n tó kékeré kan àfọ̀ tẹ́ àwọn òbí yà kúfúrú ló bí kúfúrú ló bí àìgbàgbọ́ bí ẹni báwọn kékeré yorùbá ní máa ń ṣe gbogbo eléyìí ẹni pé mùsùlùmí làwọn abáyé ṣe mùsùlùmí mùsùlùmí kó dínà sí gbogbo jàgàjàgà rádaràdà kìnnìkan olúgbò tí wọn bá wọn wá òbí kó òbí kankan kí wọn fẹẹ kí lọ́ọ́ fi fi gbọ́lọ́mọ̀ bá gbọ́ gbọ́lọ́mọ̀ bá wa lónìí kún tí nǹkan ti ṣe kí ni tí o sì tẹ̀ torí bèbè ọlọ́ni alḥaqu min rabbi òdodo ni látọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀. àtẹ̀kùn فلا تكون فلا تكن من الممترين الحق من ربك أي جاء الحق من ربك òdodo ti wá bọ̀ látọ̀dọ̀ olúwa rẹ̀ á àti pé ọ̀nà tó ti wá mọ̀ òdodo ni látọ̀dọ̀ ọlọ́run àlàyé yíké ètè ìtìrì ìtìrì bò fún ọmọ parọ́ fún wa ọlọ́run ọba tó mú àwọn nǹkan ṣẹlẹ̀ bó ti ṣe ṣẹlẹ̀ òní fún àwọn àti àti ń bẹ̀rù òkú bó ti ṣẹlẹ̀ ni òdodo ni àbí ìṣòdodo òdodo ni alḥaqu òdodo dé láti ọ̀dọ̀ olúwa ẹlẹ́dàá rẹ̀. فلا تكن من المنكرين إلى النبي محمد صلى الله عليه وآله وسلم ما تشوف ان اليوم في مسجد نقرأ النبي عيسى النبي وفي مسجد لا لا لا هذا خطاب موجه للنبي صلى الله عليه وآله وسلم وهو خطاب لأمته إلى قيام الساعة ọ̀rọ̀tọ́nà dojúkọ ó dojú rẹ̀ pa nẹ́bí nípa ìṣẹ̀lẹ̀ ṣùgbọ́n àlùmọ́ àìlọ́ lọ́wọ́ bá ń bá wíjọ́ mi ní àlùfẹ́ yá. ẹ̀yin ọ̀rọ̀ ìpè méjì pa rẹ̀. ẹnu kọlọ sọ pé wà má pẹsẹ ló wà má kọlọ ló wà láti ń gbé ẹ̀rọ ìlẹ̀kùn ẹgbẹ̀rún sí ilé nípa fún ọpa o. àní ìfúró láti rárá wọn títí pé wọn gbàwé ẹ̀rí ńláńláńlá sọ pé àyíká ah, tó kú jọ tó kú à sọ pé àwọn ọlọ́run bá wí mi bàlá sọkún mi rẹ̀ mọ́ ń tẹ̀lé mọ́jọ kan nínú ẹni tí ọmọ ti dé jù má jọ kàn nínú ẹni tí o sì fẹ́ mọ̀ sí ni wọ́n bá kọ́ ọ́n rẹ̀ lóru wọ́n tún kọ́ lọ́sàn wọ́n tún kọ́ láàárọ̀ gbogbo rọ́tà ń bá fúnra wọn. wọ́n kàn máa pé ọ̀rẹ́ máa sanra ń ya ọ̀pọ̀lọ́ burúkú gbàdá eléyìí ní túmọ̀ sí kò sí èméjì lọ́kàn jẹ́ àmọ́tò máa wò pé àwọn kìíní ìmọ̀ ìṣòro táwa lè kí gbogbo wọn sìnà gbogbo wọn sìnà wàlá tó bá tó jẹ́ times million wọ́n ti kí ni wọ́n ti yẹn ìgbà tó lọ́n bá wá ní kí wọ́n ti mú bá hànà